أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لموجودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاطرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى وقل هل لك إلى أن تذكى وأهديك إلى ربك وتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنجا فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن كل ذلك لعبرة من يخشى أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها وانجد الأنصار متاعا لكم ولأنعامكم فلما جاءت الضالة الكبرى يوم تذكر الإنسان ما سعى وذلك في بصير وأما من قاس مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وآله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وبكي وبكي على بضعة وبكي ويوم وعقبات وأداب وصدر الحمد لله عطاء بسلاء صلاة فهم محمد صلى الله عليه وسلم والله عليه وسلم الكراء ذات الماء وقلشات وقلة سبب وقود صلى الله عليه وسلم عبد الله سبحانه وتعالى وسلام الجاء الجسم وعلى رمضان آمين àti síwájú Ramadan àti lẹ́yìn Ramadan àdàlú ìjọ ọlọ́run náà àwọn àwọ̀wé tí ń nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọ̀dà kò fi yọ wa hmm. àrànù àwọn àṣọyé àti àṣọyé tó wà nígbà tó lápọ̀ fi wá lọ́sà àrànù àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ ń bọ̀ tọ́lá ọba tó ṣe nínú rẹ̀ ní ó sọ wálé tí ó máa gbọ́ra tọ́lá ọba tó sì máa tẹ̀lé òdodo rẹ̀ àrànù rahmatí wa ni àwọn بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والنازعات غرقا والناشطات نشطا والسابحات قدحا فالسابقات سبقا فالمدبرات أمرا bẹ̀rẹ̀ bí súnmọ̀ kùránì náà pẹ̀lú wà sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́lọ́ ọba kú lọ́dọ̀ ṣẹ̀tán ẹ̀dọ́ ọba tó ti sẹ́bílé ọba ti hàlákà rẹ̀ ọba ó ti kádà ara ìparun mọ́ ṣẹ̀tán gbogbo ẹni tí bá tó ń tọ ìlànà ìṣúná ẹ̀nì ìparun wọn àbí ọlọ́run kó làwọn níbi ètè rẹ̀ bákan náà à ń bẹ̀rẹ̀ Allah

aea a- ụ sua ara tokpatato eke ka wụụswar títí àwọn àlàyé tí a mọ̀ ṣe náà kọ́lọ̀mọ̀bá kó fi àwọn wa lé náà ó dẹ̀ fún wa náà gbọ́ rẹ̀ sóràtù náà zaat aṣàlàyé fún wa lánàá ipò sóra yìí ni ìta àgbàlọ́ pẹ̀lú náà ni àwọn tó jẹ́ pé ọmọ bá sọ súra yìí gẹ́rẹ́ bí ìṣeré àwọn súrà mẹ́ta yìí ti bẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ́ẹ̀mẹ́ ó náà ní ìkìlọ̀ fúnni nípa ẹbọ ọ̀pọ̀lọpọ̀ tí ń ó náà ní ìtùgbàgbọ́ ẹni nípa ọjọ́ gbogbo ń bá ti wá búra pẹ̀lú ẹ̀ àmì pé

ìgbà tó dá wọn láti bí ìmọ́lẹ̀ ọlọ́run bá wá fún wọn ní àwọn iṣẹ́ mẹ́rìírí oníranran títọ̀hún ọjọ́ tìyín títìyín ọjọ́ tọ̀hún ọlọ́run bá gbé iṣẹ́ kọ̀ọ̀kan lé wọn lọ ọlọ́run bá wá fẹ́ búra pẹ̀lú àwọn ìran kan nínú àwọn màláíkà ká lè mọ pàtàkì wọn bákan náà ká lè mọ títóbi ọlọ́run tó dárú àwọn màláíkà yìí wọ́n ń ọlọ́wọ́n bá búra pẹ̀lú àwọn màláìka gbẹ̀mígbẹ̀mí tó jẹ́ pé wọ́n á máa fa ẹ̀mí yọ pàkà. wọ́n ná gàá gbọ́rọ̀ kọ́ fífà yọ ẹ̀mí wọ́n á máa fà yọ pẹ̀lú ilé koko. wọ́n ná gàá gbọ́rọ̀ kọ́. adékòye wa pé eléyìí yóò máa ṣẹlẹ̀ sí àwọn kèfèrí gbogbo olùkọ́tọ́ ọlọ́run tí wọ́n bá fẹ́ jáde láyé wọn ní bá ìrọ̀rùn jáde láyé gbogbo ògbà tí wọ́n bá ń ya gbogbo tó ń yàpọ̀ ọlọ́run ọba tọ́mọ̀ bá gbé ọ̀rọ̀ síbi ìkẹ́ tó ní á pẹ̀lú tó ń bètò irú àwọn ẹni bẹ́ẹ̀ sábà lo ayé ayé ó lè máa jọ bí ẹni tí ayé wọ́n da ṣùgbọ́n ìgbà tí wọ́n bá fẹ́ kú ìkíkú ìkú gbóná ó ní kèfè rí náà kú ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم Àtàrà ilé ìlànà pé àwọn kèfèrí ọlọ́run bá yóò jẹ àwọn màláíkà sí wọn pé wọ́n fà ní wọ́n yọ pẹ̀lú ìrìnà. Ọlọ́run wá gbọ́ ti ayé ẹlẹ́ẹ̀kejì. Wà ní náà ti náà ṣẹ́tọ́. Ọlọ́run bá tún búra, ọlọ́run bá ní wà ní náà àwọn tó jẹ́ wípé ìṣe pẹ̀lẹ́ ń bẹ pẹ̀lú wọn àwọn mọ̀láìkà gbẹ̀mígbẹ̀mí ṣùgbọ́n tó jẹ́ wípé wọn a máa fa ẹ̀mí jáde pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ṣetọ́ àwọn àfọ́ onímọ̀ lóga wọ́n yàrá òun ṣetọ́ òun ní gbogbo tó jẹ́ pé tí wọ́n bá ta ní kókó títú rí a máa rọrùn ẹ̀rí táwọn ọkùnrin máa ń wọ̀ nílẹ̀ Yorùbá

bìsùhúrà pẹ̀lú rọ̀ ọmọ ọba búra pẹ̀lú àwọn ọmọ látọ̀fẹ́ pé wọ́n náà ṣe tọ́ ti náà ṣe tọ́ ọlọ́run búra pẹ̀lú àwọn màláíkà gbẹ̀mígbẹ̀mí tó jẹ́ pé wọ́n máa gba ẹ̀mí wọ́n máa túnkún ẹ̀mí pẹ̀lú àwọn wo ni wọ́n mọ̀ wá bá àwọn mùmí ní ọlọ́run jẹ́ ká jẹ́ kan nínú wọn. Allah takafu wa la tahzanu وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ Àwọn mùmínì, àwọn tó bá jẹ́ olùṣètò ọlọ́run ọba láyé, ìlàfúnni kò ṣètò ọlọ́run ọba ó ṣetọ́ ọlọ́run tó pé òjò ọkú rẹ yóò sọ ibi tó padà sọ̀rù rẹ kà àwọn tí wọ́n jẹ́ mùmí ní òdodo tásìkò okú wọn bá dé lásán náà nípa òbádà lánàá yí pé àwọn èèyàn tó bá tásìkò okú wọn gbogbo tí wọ́n máa rí gbogbo tí ó jẹ́ kí ọ̀dọ̀ ọlọ́run ó fẹ́ wù wọ́n lọ lásìkò yẹn nǹkan kan ò ní wù wọ́n mọ́ ju fi padà sọ́dọ̀ ọlọ́run ọba lọ ọlọ́run ọba ní iná lẹ́bí iná pọ́lú rabbuna Allahu thumma istaqamu ọlọ́ni àwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ lódòdó thumma istaqamu tí wọ́n tún wá dúró wọn ọ̀fẹ́nu lásọ́sọ́ ìwà wọn ẹ̀sìn wọn ó dọ́gba pẹ̀lú òdodo ọlọ́run ọba tí wọ́n bá fẹ́ kú الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون تتنزل عليهم الملائكة ọlọ́run ní àwọn màláíkà wọ́n máa wá ní tìpátìpá wọ́n máa pọ̀ wá. Àwọn màláíkà ó máa wá bá wọn nígbà wọ́n bá fẹ́ kú àwọn òwúlà ń sọ̀rọ̀ wọn Àwọn mùmí àwọn màláíkà tó jẹ́ wípé màláíkà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ó wà mọ́ ọ̀kalẹ̀ bá wọn. màláíkà aláàjọ kan fún ọ̀láìkà ṣùgbọ́n وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ وَرَجَعَ مَلَائِكَةُ مَا سَقَلَ وَأَبَى وَتَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا أَمْ لَكُمْ مَا صَفُوا إِذْ لَا تَخَافُوا ṣẹgbẹ́ kò sí bí òṣè ní fẹ́ wọ̀rọ̀lọ́wọ̀ ó sọ pé lẹ́ẹ̀kọ́kọ́ ọ̀fún mọ́dẹ̀rù mọ́dẹ̀rù rárá tó níbi tó ń lọ àìgbàmì wọ́n sì banú jẹ́ lórí àwọn mọ̀lẹ́bí tó fẹ́ fílẹ̀ ọ̀rọ̀ bá ní ó mú wá fún wọn ní ròódùn jẹ̀máyà jẹ́ ká ṣe tọ́lọ́run

lórí ibi tó ń lọ má banújẹ́ lórí tó ń fẹ́ fi ilẹ̀ wọ́n ṣe rọ bẹ̀rẹ̀ jẹ́nẹ́tí lẹ́tí kò ń tuntun àdó wọ́n ni mo gbá ìró òdòrò àlùjẹ́nà ní ibi tó fẹ́ lọ bí ẹlẹ́kùnjẹ́ máa ẹlẹ́ka fi wó tayé kó lè yé wa ìyàwó ẹgbẹ́lẹ̀ Yorùbá wọ́n máa fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tútù fóbìnrin nígbà tí bá lọ ilé ọkọ wọ́n lè sọ pé lọ́dẹ̀ ẹ̀ta wọn ọkọ̀ ní lọ́ta lọ́dẹ̀ ẹ̀ta wọn ọkọ̀ ní sẹ́kùsì lọ́dẹ̀ ẹ̀ta wọn ọkọ̀ ní ewédú lọ́dẹ̀ ẹ̀ta wọn ọkọ̀ ní pẹ̀m ẹ̀tí obìnrin yẹn tí bá fẹ́ mọ ni wọ́n ṣẹlẹ̀ sí ọkọ̀ rẹ̀ ó mọ̀ fà síbi tó lọ bẹ́ẹ̀ ni mùmìnì ṣe rí ló jẹ́ pé nù hadith ó ṣe ọlọ́pàá sọ́lá àrùn ẹ̀sálà ó ní ọlọ́run ọba a máa sa ẹ̀sà fún mùmí ní tó bá fẹ́ kú bayna salih wa aslah láàrin dáadáa àti èyí tó dáadáa ó náà ní pé mùsùlùmí kó mọ̀ ẹ̀bẹ̀ láyé kó mọ̀ kírun kó mọ̀ bàrẹ̀ kó mọ̀ zaka kó mọ̀ sọ́lákọ̀ dáadáa ṣùgbọ́n aslah èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ òun kó jẹ́ wípé ó wà lọ́dọ̀ ọlọ́run ọba kó mọ̀ ẹgbẹ́ ìyàtọ̀rọ̀ dàdì alákọ̀ọ́dá mọ̀ ń sa ẹ̀sà fún mùmìnì nígbà tí kú bá dé torí pé ẹrú òun kò fẹ́ kú ọlọ́mọba náà ò sì fẹ́ kí nkẹ́kẹ́ tí ó pa ẹrú rẹ̀ lákúsẹ̀lẹ̀ ọlọ́run wà sa ẹ̀sà láàrin èyí tó dáa jùlọ pé kó sì mẹ́rin bọ̀ sọ́dọ̀ wọn ọlọ́mọba ó sì wá dájú kó wà láyé tó bá dọ́dọ̀ ọlọ́run kò sí pé ráìsì wọn kò sí ẹwà gbogbo tí ó wà máa rí nígbà tí kú yẹn bá dé gbogbo tọ́kà rẹ̀ ó fi máa balẹ̀ tí yóò fi ibi tó lọ yóò fi máa wú lọ ọlọ́run ní tẹ́tẹ́rẹ́ zẹ́rù alẹ́ ìmọ̀lẹ́mọ̀lẹ́ àyíká tẹ́tẹ́rẹ́ zẹ́rù alẹ́ وأبشروا بالجنة التي كنتم توعدون والناشطات نشطا والناشطات نشطا àwọn ni wọ́n máa sọ fún ẹ̀mí ẹ̀mí mùmìnì pé yá ayá tó wà náà sọ lọ́mọ máa ń na ayá tó wà náà sọ lọ́mọ tó máa ń na يرجعن إلى ربك راضية مرضية وادخلوا في عبادي gbogbo ẹni tó bá ṣe tọ́lá ọjọ́ máa ọjọ́ kún wọn ẹ̀yin lẹ́ ń banú jẹ́ ẹ̀yin jẹ́ wà láyé lẹ́ ń banú jẹ́ dáadáa làwọn mọ̀ rí dáadáa ni wọ́n mọ̀ gbọ́ ìró dáadáa mọ̀ fún wọn àmàlẹ́kọ̀ọ́ mọ̀ sọ fún ọkọ̀ yá yà tó àdínà sọlọ́mọ̀tọ̀nà ìrìnà ayá tó àdínà sọlọ́mọ̀tọ̀nà ìrìnà يرجعين إلى ربك راضية مرضية فادخلي بعبادي وادخلي جنتي. àwọn mọ̀lẹ́kọ̀ọ́ sọ pé yáyá tó wọ́n náà sọ̀rọ̀ mọ̀tòmáyé náà ẹ̀mí tó dá ẹ̀rí pé ẹ̀mí tó dá ni wọ́n pè torípé iṣẹ́ ti special duty làwọn ṣe ṣe tọ́ọ́tí wọ́n lè yá ayé àtúnwá ìwọ ẹ̀mí tó dá ẹ̀mí tó gbọ́rọ̀ sọ́lọ̀ ọba lẹ́nu láyé ẹ̀mí tó tẹ̀láṣẹ́ ọ̀tọ̀ ọlọ́run ẹ̀mí tó jìnà sí apá ọ̀tọ̀ ọlọ́run أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة الله نعم وصفي أيتها النفس المطمئنة إيوه ميتون دا ارجعي إلى ربك Rọ́bíyà kan màrùn bí ní àrùn àsìkò ti tó rẹ̀ o. Wá kúrò nù wàhálà

Gbogbo láti tó máa pàdé níwájú ọlọ́run ọba yóò mọ̀ tẹ́wọ̀ gẹ alára lọ́rùn. Rọ́ọ̀bì àtàrùn màrùn-ún. Fàdíkù ní ìwòkè òun ga bí ìwòye, wàdíkù ní ìwòye jáde. Ẹ̀rí pé irú ẹni bẹ́ẹ̀, ẹ̀rí wípé kò sí nǹkan tí ó gùn jẹ́ bí àwọn òmìnir tí àsìkò fún wọn bá dé gbogbo àwọn nǹkan ilẹ̀ àwọn ọmọ rí ni wọ́n máa gbọ́ ayé òní wọ́n mọ́ táìmù yẹn in tó wù wọ́n ni káwọn pàdé lọ mana ahabalẹ̀kọ́ Allah ahabalẹ̀ ọ̀lẹ̀kọ́ ọlọ́run bá ní ẹni tó bá nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run ọlọ́run bó nífẹ̀ẹ́ àti pàdé òun náà ìtumọ̀ àdìsí ẹ̀ ní táìmù gbogbo nǹkan tẹ́ ìsọ́lá yẹn ẹ̀

wọ́n gba ẹ̀mí ọlọ́run wá búra pẹ̀lú àwọn mọ̀lẹ́kà yìí. wà sáàbì àti sáàbì àrùn. bákanáà àwọn ọba tún búra pẹ̀lú àwọn mọ̀lẹ́kà kẹta lọ ní wọ́n sáàbì àti sáàbì àrùn. wọ́n sáàbì àti sáàbì àrùn. àwọn ọba tún búra pẹ̀lú àwọn ọ̀ràn mọ̀lẹ́kà wọ́n a máa lúwẹ̀ kátùbá wọ́n a máa jẹ́ kí wọ́n a máa lúwẹ̀ nípa fún pẹ̀lú lúwẹ̀ ní pé ẹ̀rìgbẹ̀ tí bá ń wẹ̀dò yóò máa lọ fẹ́rẹ́fẹ́rẹ́ pẹ̀lú kíákíá pẹ̀lú yíyára gẹ́lẹ́ bí kàsáàbì fìgbà gẹ́lẹ́ bí ẹni tó ń wẹ̀dò ìrìn wọn nípa yíyá ó dàbí ìrìn ẹni tó ń nínú agbami sáàdìhàtò sáàdìhàtò afọ́ àwọn àgbàlọ̀ sẹ́bẹ̀ rọ̀mọ́lá ó ní rírìn wọn wọ́n yára gẹ́lẹ́ bí ẹni tó ń wẹ́dò láti mú àṣẹ ọlọ́run ọba débi tó bá fẹ́ kó mú lọ wọ́n yára mú àṣẹ ọlọ́run ọba débi tọ́lọ́run bá fẹ́ káṣẹ̀ yóò wọ́n wọ́n ní irú wọn òun náà nínú àwọn àlùjẹ̀nú àti mọ̀láìkà tó yára jù nínú àlùjẹ̀nú àti mọ̀láìkà tó yára jù ọ̀dà nínú àlùjẹ̀nú àti èyàn tó yára jù ẹ̀jẹ̀ dáhùn yóò wọ́n sábà bẹ̀rẹ̀ wà nínú àlùjẹ̀nú àti èyàn tó nínú àlùjẹ̀nú àti mọ̀láìkà tó yára jù àdúrà láwàlẹ̀ àyà yìí àwọn àfọ́ onímọ̀ tafsir wọ́n ní àyà yìí ni ìkan nínú ẹ̀rí gbòógì tàbí lórí pé àwọn màláíkà yàràjà àwọn àjẹ̀nú lọ àmọ́ kí ni yóò bolójú fún ọ ẹlọ́sọ́tò náà ó náà ní ìgbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó dá Nabiyullahi Sulaiman nígbàtí ọlọ́run ọba tó ń sọ ìtàn Suleiman fún wa ọlọ́run ọba bá ọ̀rọ̀ débi wípé Suleiman ló fẹ́ kí wọ́n gbé àga Balkis wá ó wá ń wá ẹni tí yóò gbé àga yẹn wá fóun ní kíákíákíákíá قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن قال إخريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي عميد عربي وسليمان عليه الصلاة والسلام وهم بني الشعب جماعة عربي سليمان بني الشعب بالكيس هم بني اليمن جنة له ودود òun ló mú wípé orí àwọn èèyàn kan. ní ọjọ́ tó mọ̀ àtàntàmùlẹ́kùnrin wà ó tún yàtì ní kú ìṣẹ́yìn wà láha àrùṣọ̀nà àbí وجدتها قومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون أي هدهد àbọ̀ àwọn pẹ̀lú búdódà òun ló lọ lókèrè àjò lórí èèmọ̀ ní Yemen wípé àwọn èèyàn tẹ́ bẹ́ wọ́n ń ṣe ìtí wọ́n forí kẹlẹ̀ fún ọ́yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wa qawmaha yasjuduna lish-shamsi min dunillah ni wọ́n sì wọ́n dẹ̀ ní olórí kẹ ó jẹ́ obìnrin wala 'arshun 'azim obìnrin dẹ̀ ní ìtẹ́kẹ́ tó jọjú pọ̀ tó wú ní pọ̀ tó dẹ̀ bu ìwé rẹ̀ nítorí wọn sọ fún sùlẹ̀mà ìbẹ̀rẹ̀ yìí sára alì sùlẹ̀mà wọn wò wípé adébẹ̀rẹ̀ lórí lórílẹ̀ òun bẹ ní Yemen òun bẹ ní sà òun bẹ ní sà bàtẹ́sì bẹ ní Yemen alì sùlẹ̀mà wọn wò wípé a ah, ṣe àwọn kan tó lè máa ń bẹ níbi tá a ti ń lo dọ́wùlà tí wọ́n tó mọ̀ sílẹ̀ àkọsí ọlọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ mẹ́rin tó dọ̀ ọlọ́lá tẹnu rẹ̀ kálẹ̀ o gbọ́dọ̀ fi kẹ́nu rẹ̀ o gbọ́dọ̀ fi paná ẹbọ ni ẹ̀fọ́ nìyẹn táwa pápá rẹ̀ ní ọ̀pẹ̀tẹ̀ Suleiman pé o sì nìkan tí ẹwọ sáàmù sí Yemen ó jìnà náà but torí pé ọdún sọmọ wùgbà tí yóò wá ní jíà bí ẹ̀fọ́ ajálà ìmòrè tọ́lọ́ bá dá ọ̀rọ̀ lábáyé lórí ilẹ̀ tẹnu wá sì káyé káàrùn tó tún wọ́n máa forí kalẹ̀ fóòrùn níbi tá a ti ní kápá kò ní ṣẹlẹ̀ ìtẹ̀kùn kẹ́lìmẹ̀tùlá ìyẹ̀lẹ̀

tó jẹ́ pé ọlọ́run bá ti ló jẹ́ pàdé sàrùn pẹ̀lú àwọn tọ́lọ̀ bò ní gbàdúrà wọn onílẹ̀ àdáyò ó ní ọkọ ọlọ́run bá kó ìṣèjọba múmi rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì jẹ́ pé ìyàwó rẹ̀ sì yàn pọ̀ lọ́run ń ṣe bọ kò sí ìfẹ̀sẹ̀sì ọlọ́run nígbàdúrà bá ń sàdọ̀ ọlọ́run nígbàdúrà nítorí pé ibi tọ́lọ́run bá ti fagbára rẹ̀ káǹkẹ́ ó jẹ́ kí ni òwúrò nàbí yóò bá ìṣòro àmọ́ àrẹ ìṣòro ta ti bẹ̀rẹ̀ kó dá ọ̀rọ̀ látọ́lọ́run sì dá wa tó wá ń ṣẹbọ ọwá ní tó kù ní pé táwọn òsè ní wípé ọkọ̀ kọ lẹ́tà sí kàmbà pẹ̀lú rẹ̀ pàtó kọ lẹ́tà sí tán tí ó ránṣẹ́ dáwọn ṣe fẹ́ ṣe táwọn èèyàn náà pa àwọn ikú rẹ̀ wọ́n ni rọ

oníta ní ó lọ gbé àga ẹ wá fún òun síwájú kó tó di pé obìnrin yẹn ó wà láti wá gbà láàbọ̀ قال إفرط من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك إفرط من الجن àlùjànnú kan nínú àwọn tọ́lọ̀wọ́ bá rọ̀ fún Sùlẹ̀mán ó ní pé òun ó lọ gbé Ọlọ́run lọ gbé àga ìwọ́n lábẹ́ yá mẹ́ta. Ó tó dìde níbi tó jókòó sí ìgbàgbà ẹ̀rí. Ó ní agbára mi, Ọlọ́run fọgbára mi káyọ̀. Ó lè fọkàn tán mi lórí mi. Kò sí ẹ̀dá, kò sí èèyàn kankan tó lè gbé àga ẹ̀ láti Ṣáàmù, láti Yemen, wá ti Ṣáàmù. Níwọ̀n bá àtìkò tágbẹ̀rún sọ, kò sí èèyàn kankan léèyàn ní bá Ṣáàmù bí wà láì tó lè bẹ̀rù táwọn ìpínlẹ̀ sọ pé ta ní ó lọ gbé àga president yìí ní ọ̀hún tó sí o àwọn president bí France wá sí Nàìjíríà tàbí ọ̀pọ̀lọpọ̀ sí ìlú òsì bí ó wọ plane jẹ kò lè bá ẹlọ́pùlẹ̀ jẹ kò sí èyẹ kẹkẹ nínú bọ́ṣà tó lè gbé àga ẹ̀ láti yamani wáṣà nímú àbá àtúkò sí ń sọ̀rọ̀ قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه وما كفر إن ربي غني كريم أو أقول ما رحمه الله تعالى ولا الله الذي عنده علم من الكتاب أن تلقى في ممو أي من السابحات السابحات يعني هذا يقولون fẹ́pẹ́ ìlú wẹ ìrìnrìn tí wọ́n bí ẹni tó bí ẹja tó tọ nínú odò tẹ́gbàjọ ìyá tó jájú sáré tó mi bá wà ládá ẹ̀ lè bá tí èyà tẹ́gbàjọ lúwẹ̀ nínú odò tánú lára wọn ẹ̀dá ló láyàn ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní ìkẹjẹ́ lọ́wọ́ mọ̀lẹ́kà táà fi mọ́ bẹ́ẹ̀ mà òun wọ́n sọ mọ́ ìgbà náà ti dàbí ọ̀pọ̀lá ìyá أنا آتيك به قبل أن يرتد إليك طرفك ó ní máa yí àga ẹ̀ wá bọ̀ kó tó láti Yemen wá sí Sham kó tó tẹ́jú báyìí kìí ṣe pé ní ọwọ̀ ọ̀rọ̀ táwọn sọ ìtàṣọ tẹ́kọ̀ ń hmm, bó sọ pé ìgbà gbé okùn tó tẹ́jú ó sì tẹ́jú ìfàkà wájú àwọn ìṣẹ́ àwọn náà rí pé ilé ìbájá àárọ̀ àwọn ọjà ìkẹ́kẹ́rọ̀ lánàá ń dàrú قال هذا من فضل ربي ليبلوني أأشكر Àwọn ìṣẹ̀mọ̀nà àánú ọlọ́run kan látọ̀dọ̀ ọlọ́run lè fún ọdúnlọ́wà ní ẹgbẹ̀rún ní àwọn fẹ́ jẹ́mi wò ní àṣkò àkọ́ àkàṣù. Tí máa lè dúpẹ́ ayára in tó jìnà fáá ó gbèsúmọ̀ nìkan wọ́n ẹ́ tẹ́gbé àwọn àjẹ̀nú nínú kárìn tí a ti rí àgbà rẹ̀ jílù sọ pé ìfúrísìmọ̀ sí sọpọ̀ ọgbà kí ni ó kó tó dìde ìgbẹ́nimọ́kọ̀ rí kó ti wọ́n sàtẹ̀jú ọ̀rọ̀ àwọn ọjọ́ ó dúra wọn lọ wọ́n ìtumọ̀ ayé lẹ́nu ọlọ́wọ́ àfihàn irúra àwọn mọ̀lẹ́kà dáhùn ọlọ́run fi wọ́n búra kìí ṣe irú wọn nìkan wọ́n yára wọ́n kó lóun fi fọ́lákì yẹn gbà àwọn oòrùn náà púpọ̀ mẹ́lá àwọn fẹ́lẹ̀ mọ̀tẹ̀fẹ́ táwọn sọ pé oòrùn àtùsùpá náà wípé àwọn náà nínú nǹkan tó yára púpọ̀ ẹ̀kà ń bò bá ẹgbẹ́ lọ tẹ́yìn rògbò nínú nǹkan tó yára púpọ̀ nínú rẹ̀ àwọn náà wà lọ́pọ̀ فالسابقات سبقا كده كده كلا كلا زمان نازعات غرقا بلو كده زمان ناشطات نشطا والسابعات سبقا فالسابقات سبقا فالسابقات سبقا الله ما تقول قالونا هم ملائكة لا كريم يعني. ọlọ́run ló ń búra pẹ̀lú àsàbìkọ́ ti sàbìkọ́ àwọn màláíkà tí wọ́n mẹ́ ń gbáwájú ní gbígbáwájú àwọn afọ́dímọ̀tà sí rọ̀mọ̀mọ́lá wọ́n kí ìtumọ̀ ilé wọ́n ní wọ́n mẹ́ gbáwájú máa wà nìjẹ̀nú lọ́wọ́ láti tètè mú sẹ́kọ́mọ̀ fẹ́ fi sáwọn ọ̀nàbí ọlọ́run ọba débẹ̀ kí wípé nínú tẹ́tẹ́ àwọn àjẹ̀nú ni wípé wọ́n a máa gbé tí sí sẹ́mà àti sàlàyé ní ẹ̀sán tó wọ́n a máa lọ bí ọ̀rọ̀ gbọ́ láti sẹ́mà wọ́n lọ máa gbé wọ́n máa lẹ etí yẹn làwọn alágbègbè máa ń yẹn làwọn tí wọ́n jẹ́ pé wọ́n mú ilẹ̀ pẹ̀lú àwọn máa ń wọ́n lọ máa gbé tí sí sẹ́mà láti gbọ́ kí làwọn mọ̀lẹ́kà sọ láàrin ara wọn mú wáyù wá báwọn ànábì ọlọ́run ṣáájú kí àwọn àjẹ̀nú tó hé gbọ́ tọ́lọ̀ bá ti ń gbọ́ sọ́rọ̀ gbà àwọn ògbé ìbẹ̀lọ́fẹ́ lọ fún ọfẹ́ fún ìmísí ẹ̀kùn lọ́gbẹ̀dà kọ́bọ̀ bá jẹ́ pé àjẹ̀nú kẹrù tó bá ti ń lọ tó ń bọ̀ ní sẹ́mà ẹ́ tọ́rọ̀ yẹ́ ti lọ tó ń bọ̀ ní sẹ́mà onye ní fàtúbáyádìr lè ó ní àwọn màláìka ilé ni wọ́n tètè máa ń mú àṣẹ ọlọ́run ọba wọn lọ wọ́n sì máa ń fi wọ́n máa ń àwọn ṣayàfín fi ìsọ́lẹ̀lúwáhàí ìlà rúkùnlá láti tètè fi wáhàí láti tètè mú ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ ọlọ́run ọba lọ bá àwọn ànábí ọlọ́run lè wọ́n máa ń súré láti lọ múṣẹ́ ọlọ́run bá àbíkẹ́ ọlọ́run bá wọ̀ tààlà láti lọ rèé fi jíṣẹ́ fún àwọn àmẹ́bí ọlọ́run ọmọ mú wáyé lọ́ba ọ̀hún. فالسابقات سابقا فالمدبرات أمرا أقوى وعلى الله رحمه الله إنه تفسيره جوا àwọn sọ pé gbólóhùn سابقات سابقا wọ́n ní lóòótọ́ ni àwọn mọ̀lẹ́kà tí máa ń gbáwájú ni ṣùgbọ́n ìgbáwájú wọn ni pé wọ́n gbáwájú níbi ìtètè láṣẹ ọlọ́run ẹgbẹ́ kálmà ẹni iwájú ẹlòmí yìí lè wà níwájú gọ́jẹ́ pé ó fọ́dọ̀ orí jùyàn lọ ẹ̀yẹ́ lábá wájú ẹlòmí rẹ̀ kò fọ́dọ̀ orí jùyàn lọ bọ̀t ọba wájú lẹ́yàtọ̀ àpọ̀ ọkọ̀ kó dàdúgbò ọba wájú rẹ̀ abẹ́ẹ̀kọ́ ẹni iwájú rẹ̀ ẹlòmí ìdẹ̀rẹ̀ ó ti jẹ́ pé ìbá wájú tẹ bá abẹ́rọ̀ ọba dà lọ́lá abẹ́ nítorí pé ọ̀rọ̀ àwọn afọ́ onímọ̀ tẹ̀sí pé ó ń dálà lórí pé ẹni wájú àtiwájú fún ojú kan ní pé wọn a máa súré músẹ́ ọlọ́run ọba lọ bá àwọn ànábì ọlọ́run táwọn èrò sọ pé ni wọ́n láyà tún lọ́ha máa bí a ti ń bẹ mọ̀ sáàdọ́nà bí a ti máa tọ́nà máa kọ́lé fún mi yàmà àmà borí wọ́n bẹ lóyẹ̀ torí bà wọ́n máa ti lápá àmà bá kọ́lé àmà borí wọ́n àmà ti ń gun mọ́tò àmà borí àwọn mọ̀lẹ́kọ̀ ìdàbà ní kíákíá kọ́mọ máa ní kí ẹ ṣe nǹkan lójú ẹsẹ̀ ìdádùn mùsùlùmí láyé

Bákanáà nínú gbóló sábìkọ́ ti sábìkọ́ nínú kásì ìjọsìn jẹ́ kìí tó ìbáwà ẹ̀yà. Sọ́bẹ́ pé ọlọ́run bá ní wọ́n máa sàfọ́mọ́ fọ́lọ́wọ́ àwọn àìtò kò sí kò sí àrísìnmi àrígbọ́lúdé nínú ọ̀rọ̀ ṣe. Ẹ́ wọ́n yẹ́ sinmi àwọn ẹ̀ka ìsinmi. Ẹ́ àwọn ẹ̀kà láyẹ̀ tó rọ́n fún ẹ̀ sí mi níbi ìjọsìn wọ́n sàfọ̀mọ́fọ́lọ̀ wọ́n fọ̀ wọ́n sí lọ́dẹ̀ wọ́n foríkalẹ̀ wọ́n foríkalẹ̀ lọ́dẹ̀ wọ́n lùkúra wọ́n yẹ sí mi sùkárànlá sọ́dọ̀ àbí àwọn ọ̀sọ̀ ẹ̀rọ wọ́n yẹ sí mi àwọn ẹ̀kà ìsìn àjẹ́pẹ́ gbogbo ọ̀nà tá a bá rí ká tù sínú gbogbo ọ̀nà tá a sọ kalẹ̀ kò sí ìrẹsẹ̀ gíní tí ó wọ ọbẹ̀ ọlọ́run bá ní àwọn wá búra pẹ̀lú àwọn mọ̀lẹ́kọ̀ọ́ tó wọ́n máa ń múṣẹ́ ọlọ́run bá lọ sọ́dọ̀ àwọn àmẹ́bí rẹ̀ kẹ́ máa ń àwọn èrùsù láti ilé gbọ́ Fáàbá fi wọ́n búra, fáàbá àjọ̀kọ̀ tó sáàbà fáwà. Ṣé ẹ̀kùnrin jẹ̀mọ́ rẹ̀ ká bíra wà? kí ọlọ́run wá rẹ̀ búra lé lórí tó wá pọ̀ tó rẹ̀ ẹgbẹ́ àti kò lágbẹ̀rẹ̀ kọ́lọ̀ bá ti ń búra ọkọ̀ búra pẹ̀lú nàìjíríàt wọ́n búra pẹ̀lú nàìjíríàt ó búra pẹ̀lú sàbíhàt ó búra pẹ̀lú sàbíkọ́t ọlọ́pàá tó ti ìbúra tán ọlọ́pàá tó búra pẹ̀lú ra àwọn mẹ̀lẹ́kà mi ọlọ́dún fásitì dábírọ̀ ti àmọ́ràn ọlọ́pàá tó búra pẹ̀lú àwọn mẹ̀lẹ́kà tó jẹ́ wípé

kò ju ẹni tọ́lọ́run bá ti gbẹ́sẹ̀ yẹn lé lọ́wọ́ lọ so ìtumọ̀ sábà pé ọlọ́run bá ti tó pé ìwọ ló máa ṣe báyìí ó yẹ sẹ́kú kó wá wọ́n yẹ dẹ̀ débi iṣẹ́ ara wọn tó bọ́lọ́run bá ti tó láàtò kalẹ̀ ẹni tí ó gbẹ̀mí ìwọ ni ọ̀bọ̀lá kò bọ̀ sí ẹni tí ó fẹ́ fèrè ẹ̀rí pé kò sí pàlápùpù jìbìrìlì bó ṣe pàlápàlẹ́ tó yẹ kò ní fàbèrè olóògbé eléjì apẹ́rẹ́ ti ẹjọ́ lọ jẹ́ lọ fàbèrè jàre yíò àwọn afẹ́ni nípa nìdọ́rù látàrí ọlọ́run bá ó fi ààtò àti ètò sọ́rọ̀ àwọn màláíkà inú òfin darú ẹ̀dàkùnjẹ́ wọ́n tẹ́lẹ́pọ̀ mọ̀ ènìyàn ní mọ́lápù ẹnìkan ti gbé fèrè lọ láti bí àìmọye ọdún tẹ́ẹ̀fẹ́lẹ́ fẹ́ tó sọ pé kí ní ilé ìgbéda ní ẹ̀kí ọ̀fọ́ ẹ̀fọ́ kí ní òun ti lọ fún ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn màláíkà ló gbé fún táwọn gbọ́ àgbóyé pé mọ́kànjẹ́ ẹnu aládọ́lọ́run bá fi ọ́ sí àmọ́láyé gateman ọfẹ́ ṣiṣẹ́ general manager general manager náà kò tó onáfẹ́ tójú bọ́ ṣẹ́ director kìí tán àwọn tí ò jẹ́ káyé ó sinmi ètò àti àtò ibi tó wà àwọn èyí tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ bí kò jẹ́ sí ẹ̀kọ́ àwọn ẹ̀dà àwọn mẹ̀lẹ́kẹ̀ ọlọ́pàá aláàrífà ní mọ̀dábírọ́tì àmúrọ̀ mọ̀dábírọ́tì àmúrọ̀ ọlọ́pàá ní àwọn mẹ́kọ̀ọ́ta pé òun ti wà kálá àwọn àbì òmúrọ̀ òun ti fi wọ́n sọ iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n sì yẹ lórí iṣẹ́ ọlọ́pàá ọlọ́run a ti rí ń tọ́lọ̀wọ̀n bá fi búra ẹ̀dàkùnkì ọlọ́run bá ń búra lé lórí ọlọ́run bá ní àwọn mẹ́ta rọ́jú ọkọ̀ ọ̀rọ̀ àjífà ìyàwó mẹ́ta rọ́jú ọ̀rọ̀ àjífà àtìlàwọ̀ àwọn àjífà olóògbọ́ ìyàwó mẹ́rin wà àjífà àdẹ́sọ́rùn-ún àkọ́ṣíà يقولون أئنا لمردودون في الحافرة جماعة wọ́n ní gbogbo tọ́nà bá fi búra nínú àwọn màláíkà yìí ó ń dálà lórí tó gbọ́gbẹ́ bá iṣọ́ síwájú apákan wọn ọ̀rọ̀ wọn pín sí méjì pé kí náà bá búra lórí gẹ̀ẹ́ apákan àwọn onímọ̀ àjọsí sọ pé ọlọ́wọ́ bá búra lórí ìjúdù màláíkà nígbé gbogbo bọ́lọ̀ máa ṣe búra ilẹ̀ tọ́lọ̀ fẹ́ fún ìyàdì náà ni pé tó súnmọ́ ó náà ni pé ọlọ́wọ́ bá

nínú ìdí tọ́lọ́run bá fi fi àwọn màláìkà ìbúdá ní pé ẹ rí ẹwà iṣẹ́ àwọn màláìkà yẹ níbi ọjọ́ kìámẹ̀ tàbẹ̀sùn Ìyàwó màtàrú gbogbo ọjọ́ bá. Àwọn ọmọ bá ní ọjọ́ àkìyàmà tẹ́ẹ̀sẹ̀ fi ilẹ̀ yóò máa mìí rọ́jífà látara gbígbọ́ fèrè àkọ́kọ́ annafkọtul ula àrọ́jífà ìyàwó mẹ́tàrújú rọ́jífà fèrè àkọ́kọ́ sí mọ́lápù Israfil ìtọ́lọ́gbọ́n bá gbé fèrè dé lọ́wọ́ gbé tó bá di àsìkò tó fà sátẹ̀tẹ̀lúwà subhanallah àbẹ́bìnrin mọ́lápù yẹ ó tẹ̀ẹ̀tẹ̀ ẹnu kalẹ̀ báwọn ni tó bá láti ọdún bó ti wà ń tẹ̀lú mo ti wà láti àìmọye ọdún mo ti wà bí ó lẹ̀ ṣe wà ń jọba obìnrin àsìkò wá tó láyé ọya tán láyé tọ́wọ́ fún ẹ́ lọ́pọ̀ àkọ́kọ́ ìfà àkọ́kọ́ tó bá kọ́kọ́ fún ẹ́ agbára abẹ́ tẹ́rùdúfò tẹ́rùdúfò rẹ̀ ilẹ̀ ó máa mì sọ́yà ó tẹ́lẹ̀ àwọn ayé ó mì yóò gbẹ̀ àwọn yóò kú Gbogbo tí bá ń bẹ láyé jọ́nà tó ń jẹ tó ń jí àlàyé ni ó kú látara fífa fèrè àkọ́kọ́. Ọlọ́run bá ní ìtò ń gbúra lórí ìyẹn. Kèé ṣe ipé pálápù ìsìnàfíì yóò fọ́ fèrè tó bá fọ́ fèrè yẹ jẹmọ́ tí ونفق في الصور فصعق من في السماوات والأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم كلام يعودون Mọ́lákùn yóò fọ fèrè àwọn ọmọ tó bá fọ fèrè àkọ́kọ́. Ọ̀pọ̀ ìfàmà sí ìfàmà. Gbogbo ẹ tó ń bẹ ní pé máa fi ní àwọn ìjọba ọ̀hún máa fẹ́. Ó ní pé tí ó ṣẹ́kù gbogbo àwọn ikú ọmọ dákú lọ. Mọ̀lá yóò tó bá fẹ́ ní orúkọ́rọ́. Fífọ àkọ́kọ́ ìpínlẹ̀ pẹ̀lú kí lọ́jọ́ náà tarúdù fọ́rọ̀ jífa àwọn ọ̀tá ní ọjọ́ náà ilẹ̀ ó máa mì látara fífọ́ fìlà àkọ́kọ́ Àwọn ọ̀rọ̀bá ń tàbá fọ̀rọ̀ ìrà àkọ́kọ̀ ìtẹ́ kò parí ibẹ̀. Àwọn ọ̀rọ̀bá ní àrọ́dífà àlẹ́fọ́tù àtàríà.

bó ya gbọ́ ya wọn ya alùkùnrin ya bá ya àwọn ya yóò ya tú ya máa ya yóò ya tú ya bá ya bá ya tó ya mi ya gbé ya lọ ya bá ya máa fọ́tẹ́ ẹ̀rí pé ọlọ́run bá níbi ó sọ ya bí ya tí ya tutù ní zúbọ̀tù sọ́bọ̀ ó túúlẹ̀ Ọlọ́pọ̀ bèèrè ẹlẹ́ẹ̀kejì tá pẹ̀lú rọ́dífà, tẹ̀tìbáwò rọ́dífà. Tẹ̀tìbáwò rọ́dífà. Tẹ́tàpọ̀ bèèrè ẹlẹ́ẹ̀kejì tẹ́jẹ̀ máa fàyìdá mú kìyà mú yàndọ̀rọ̀. Gbogbo ẹni tó kú nígbà tó gbọ́ pé àkọ́kọ́ àtàwọn tó ti kú ti pẹ́ gbogbo oníkálùkù ó wà á mọ̀ dìde ìjọ náà ó de ayé ẹyá ẹwà lọ dúó ẹwà lọ títí ọmọ ìsìláyé ní. ìdàgbòrì sí láti láàárín tó ti rí sá lára wà á kọ́rọ́ jẹ́ sí láàárín tó àtúkọ́ lára wà kọ́ọ́lá lè sánú máa lára yàó máa ìrìn tó àjẹ́ tó àkùbárọ̀ ha bí àmàlà hàn ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى ẹ jẹ́ ká ti ẹ̀sìn rẹ̀ o ẹ jẹ́ ká wù ìwà rẹ̀ o kò sí wọ́n níbi alkiyama ò yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ alkiyama yóò ṣẹlẹ̀ kò sí ẹ̀kùn mìíràn ṣíṣẹlẹ̀ rẹ̀ kò sí rọ́mẹ̀ bóyá kọ́kọ́ kò sí bóyá wà ní sáàtà tí a tó lára ìbà fi ya wà nínú àwọn àyàkọ́ àmọ̀mọ̀ ọ̀rọ̀ fi ní kò bó kò sí bóyá rẹ̀ kò lọ́rọ̀ fi búra ẹlẹ́kọ̀ọ́kọ́ bá mọ́ sọ̀rọ̀ tí tẹ́gbẹ́ tá a bá rí wọn ayé ò lè rọrùn fún aláti gbé ọlọ́run sì fún wọn kúra pé yẹ wọ́n fẹ́ tẹ́rù tó fún rọ́ọ̀gì owó ọjọ́ yẹ wọ́n fọ́ fèrè àkọ́kọ́ gbogbo ilẹ̀ kù lọ tàbí máa ń wà rọ́ọ̀gì bá tó má fọ́ kejì èyí lè wù jẹ́ bí kẹ́sọ pé tó má fún ọlẹ́dà àkọ́kọ́ ọkọ̀ sáré wọlé wọ́n tó wá fọ́ ọ́sẹ̀ láti inú lóṣè kiri ó ti sáré àdìpàdà ẹwà náà àwọn ọba tó bá fọ́ fèrè àkọ́kọ́ gbogbo ayé ni ó dàrú ilẹ̀ ó mì ẹni tó bá bẹ̀rẹ̀ yóò kù jọ́nà tó ń bá wá fọ èkejì àtẹni tó kú lójú ẹsẹ̀ àtẹni tó ti kú ti pẹ́ tó ti jẹrà ọlọ́run ẹ dìde ẹgbà wá bọ̀ sí ọ̀dọ̀ mi ẹ sàkáǹtì bẹ́ sí láyé ọlọ́run ní tẹ́bá wá dékù lóògbọ́ ọ̀rẹ́ ọmọ ìdẹ́ ọ̀rọ̀ wá àjífà lóògbọ́ ìyàwó máa ìdẹ́ ọ̀rọ̀ wá Olóògbò ni ìyàwó ẹ̀lẹ́dẹ̀ wá jífà. Ọlọ́run bá ń tẹ bá wá tí gbogbo wọn bá wá wá tẹ́ ìgbà tẹ́fẹ̀ fẹ̀rẹ̀ ẹlẹ́kejì tán. Tí gbogbo wọn wá kójọ tán lọ́dún kòlóògbò ọlọ́bẹ̀ ẹ̀wọ̀ àwọn ẹ̀mí kẹ. Àwọn ẹ̀mí kẹ yàwó mẹ́ìdí tó bá di ọjọ́ náà wá jífà. Àbáwà bẹ́ẹ̀ àbáṣọ́ ní ọ ifà. Ó ní àwọn ẹ̀mí kẹ tó bá di ọjọ́ náà, ọlọ́mọjà sínú wọn àpójúwò èrú ẹ̀ ọmọléèwé tẹ́sọ pé lọ kàwé kàwé kàwé ọwọ́ àṣẹ ìdánwò ẹgbùn tó wá nígbẹ́ tọ́fẹ́ pè sí ìdánwò kí lè mọ́sàn ìṣẹ́jọ́ kàwé lọ́wọ́ pàtẹ́ ní gbogbo afẹ́kẹ́ káàdì ṣe pé ohun tó ti mọ̀ pé ọ́n kẹ́tẹ̀ sọ pé kò jẹ́ sí sọmọ agbẹ̀wẹ̀ dé pé ọ̀gá agbẹ̀wẹ̀ náà agbẹ̀pà ń tó yẹ gíláà olóbọ̀ ọ̀yà ọmọ ilé wa jípa olóbọ̀ ìyá ọmọ ibi wa jípa jẹba gbogbo wa náà mẹ́ra wa pọ̀lá bẹ́ẹ̀ni sára náà sí ìbàṣẹ̀ kálùkó tàṣọ́ gbára ìwọ̀kà díjú pé kárí mo kú báyìí nígbọ́n súnmọ́kì bá rẹ̀ ká o lè bẹ́ẹ̀dọ̀ ẹgbẹ́ òṣìláyé kó pẹ̀bọ̀ pẹ̀lú wà mí pẹ̀lú ẹ̀sìn mi pẹ̀lú rìn mi níbo ló súnmọ́ ìjìbà tí ẹ̀bá dé mọ́ ṣe báwọn ó ṣe ṣe kéèyàn rí kéèyàn ń jẹun tó dáa síwájú ọ̀rọ̀ ọkọ sí ìyàwó tó bá ní kó yẹn má ka rẹ̀ yẹn lè má ka rẹ̀ ah! ẹgbẹ́ ìdìní ló ìdáná wọ́n fẹ́ gẹ́mà tí ẹ̀bá sọ pé á ah, lo èrò lè pété ọ̀bọ̀ àdúgbò àgbìyànjú ọlọ́run tó bá dijọ́ náà nígbà tí rọ́bí fọ́tọ́ ṣẹlẹ̀ tó fọ́tọ̀ èrè kejì dẹ́ dìde tí gbóyìn dàmá ọlọ́run kò ló bó àwọn ẹ̀mí kan yẹ́wọ́ mẹ́yìn lọ́jọ́ náà wá ti mọ̀ pé àá àti yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n ìyá ọmọ ìdí wa àṣìfà abẹ́sọ̀rọ̀ àkọ́ ṣíà abẹ́sọ̀rọ̀ àkọ́ ṣíà ẹgbẹ́ lọ sí tú pé أبصارها خطوة قاسية يظهر فيه أثر أثر بالله يظهر أثر بالله yóò máa rẹ̀ lára lójú wọn àmì ìyẹ́pẹ́ àsódì ó wáyé àmì ìyẹ́pẹ́rẹ́ ó rẹ̀ lójú wọn kéèsè kùsù ìpayọ̀ ọlọ́nkọ́ àmì ìyẹ́pẹ́rẹ́ pé àà at last ó pàápọ̀ àwọn tẹ́ báyìí sí àwọn كافرا تظن أن يفعل بها ساقرا كلا إذا بلغت التراقي وقيل من راق ọ̀rọ̀ bá ń ṣàlàyé bí ó ṣe ṣẹlẹ̀ sí wọn nínú súra ẹ̀ ń pé tọ́ ojú wọn kò ní ṣe rí yóò kòrò ọlọ́pọ̀ ṣe wá pùtẹ̀ nínú wọn ẹni tó ọlọ́run ọba ó yẹ ni pé kùlúùbùn kí gbogbo èèyàn wàájì kùlúùbùn yẹ ó mẹ́rin sí wàájì bá ó ní àwọn ẹ̀mí kẹni lọ́jọ́ náà ìbẹ̀rù ó dé bá wọn abẹ́sọ̀rọ̀ ọlọ́ni ojú wọ́n ma wá sọ pé à iná làmàrúdú dùrú na fìrà àfihàn ṣe mọ̀ yí pé ń gbà tí wọ́n bẹ̀rẹ̀ náà èrò wọn ni yé ìdí à àwọn àbá ayẹ́ tọmọ dọ̀rọ̀ náà mo tẹ́ àwọn ẹni tó lọ́rùn tó pọ̀ lẹ́yìn ẹni tó lọ́rùn tó pọ̀ sẹ́yìn ti rájẹ́ náà rí sẹ́yìn ti náà rí gbogbo àwọn àṣàtí wọ́n mẹ́ ń dá láyé ilẹ̀ náà yàkúrúnà iná lamàrúdúnà pẹ̀lẹ̀ ààtọ̀ àwọn ọmọ mẹ́jọ mẹ́rin tí wọ́n mẹ́ sọ ipé iná lamàrúdúnà pẹ̀lẹ̀ ààtọ̀ àwọn àfọ́nì máa tẹ̀sí wọn bẹ̀rẹ̀ wọn sáfẹ́ àlàáfíà wọn àlùkùbù wọ́n mọ̀ sọ ipé iná lamàrúdúnà pẹ̀lẹ̀ ààtọ̀ ẹ̀sà gbọ́n wọ́n ti jí nígbà tí wọ́n rí fàtẹ̀rẹ̀ gbàtẹ́ fàtẹ̀rẹ̀ kẹ́ wọ́n dẹ̀ lọ alọ́nìjọ́ máa gbọ̀ àwọn kan mọ̀ wá sọ pé ah, a kí lọ́dẹ̀ tí àfilé inú sáré sáwọn olè wà gápí àwọn tẹ́lẹ̀ ojúkà ojúkà fún yẹ̀kúrú náà wọ́n máa sọ ipé àyíná lọ́dọ̀dọ́dọ́ náà fìlà a bá gbá àti ti wà nínú sàárè yẹn wọ́n tún padà a padà kúrò nínú sàárè tó tún ti gbá àtúnmọ̀ wá bọ́ àwọn gbà pé kò sí alkiyama wàhálà lẹ́bí náà káfàrú aláyọ̀dà fún وانبلى ربكم لتبعثن ثم لتنبعن بما علمتم وذلك على الله يسير àwọn kèfèrí èrò wa àbámọ́dé àwọn ni tí ọlọ́ aláyọ̀bà tó ọlọ́ wọ́n lò pàà ní gbà dìde àwọn kèfèrè àwọn ẹ̀lẹ́bí ilẹ̀ kẹfàrú ọmọdé àwọn kèfèrè wọ́n rò pa àdígbà wọn dìde wọ́n lè ikú lẹ́rẹ̀ ẹ̀ṣẹ̀ Kùnbàlá ọ̀rọ̀ tún lọ́kúdá tún lọ́kún náà lọ́kún ọlọ́run yìí jáàlẹ̀ lẹ́rí rẹ̀ káfàrò alẹ́ ìbà àpò àwọn kẹfẹ̀rí rẹ̀ kọ́lọ̀wọ̀ ní gbé wa dìde ó ní ọlọ́rin sọ fún wọn padà orí ọlọ́ni ìwà lọ́bì búra pẹ̀lú ọkọ ọlọ́run ọba rẹ̀ ọlọ́ni sọ fún wa pé látò ẹ́ látò máa bọ́ nà ọlọ́run ọba lóhun ó gbé yìí dìde ọlọ́ni lẹ́yìn náà kèé ṣe ìgbéjìdé lásán ọlọ́run yóò wọ́n fún ní ní ìró nípa tẹ dáìṣẹ́ wọ́n náà ní kàánà lọ́ọ̀lọ́hì jẹ́sí ìrìn ọlọ́run yára قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون نعم يقولون إنا لمردودون في الحافرة أئذا كنا نجوما نخرا ثم صلى الله عليه وسلم إنا لمردودون في الحافرة

ọlá kí wọ́n gbé rí dé. Ọlú kìríkà ìdáhùn káwọ́ tó ní kọ́ ọ̀tọ́. Ní ẹ̀mẹ́ pa àbújọ́ lọ ní àbáwọn àfọ́dọ̀ ọ̀tẹ̀ sí, ó ní ìṣẹ̀bà ádùn wà ní ẹ̀ta àtàbùnbùnbọ̀. Wọ́n tọ́ wọ́n sọ pé kò àwọn tó ti jẹ́ àjẹ́ láti bí 1000 years ago bá ti kú lápẹ́rẹ́ bá tún sàárẹ̀ rẹ̀ ẹni pàfẹ́ kẹ́mẹ̀ Kọlu òdínká ìdànkà rọ́kùn kan tó rọ̀. Ìwọ̀n ìrùn bá bẹ̀bẹ̀ kẹ́rọ ìdọ́mẹ̀ lẹ́kọ̀rọ̀ jáhàrà nínú omi kó dọ̀tí máa. Afáwàfẹ́ ilé oní ẹmẹ́ wo, wọ́n sọ pé kò alọ́wọ́ kò sí ẹjẹ́ lọ́wọ́ gbé wa dìde lẹ́yìn ìgbà tí egún ti يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة ونبين لكم ونكر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم فتنا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرض العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بنود الله سبحانه وتعالى àìmọye áyà ṣọ́sọ́tò hajjìlì ẹ àìmọye áyà lọ́wọ́ bá ti ń ṣe ìsìnbá tún gbé òun gbé ìlú ẹgbẹ́ وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون pé ah, nígbàtà bá ti wá jẹrà tán tàti jẹrà tàti tàti bí egun múmú ọlọ́run tó ṣe wá jù àjìrí àfáà ni wọ́n torí pé wọ́n jẹ́ láìmẹ̀ kan nípa akíni o agbára ọmọ àìbálẹ́yà fún àtẹ́gùn wọ́n bá ti já túútú Kọlu òkèrè kàìdá ń kàárọ̀ ọ̀pọ̀lọpọ̀. Ọjẹ́ wo kò tẹ́ ìdẹ́lẹ́ ká ní gbọ́lọ̀gbọ̀ àjídẹ́ ní àádẹ́wọ́lá nìyẹn.

kọ́ọ̀lù tílkà ìdá ìgbà wá ní o ah. wàhálà dé àwọn olùgbẹ́ ìdìbò káwà ló lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ah. mùsíbà ní o ààrẹ ah, ìṣòwò sọ́ọ̀tì ò

ọyá ẹ̀dìdẹ̀ pọ́t ẹ̀dìdẹ̀ rẹ̀ ẹ̀dìdẹ̀ bẹ́ẹ̀ à ń bọ̀ abẹ́ ìdìdẹ̀ kọ́rọ̀ tó bá sọ pé ó yẹ ẹ̀dìdẹ̀ àtìdìdẹ̀ rẹ̀ àtòkú bá fẹ́ bá ta ọdẹ yẹ ẹ̀sẹ̀ àtẹ̀kú ó gbẹ́ everybody àti tó bẹ̀rẹ̀ àti tó ti gbẹ́ ẹ̀dìdẹ̀ àwùjọ. ó ti rọrùn tó nù ìrọ̀ ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ sẹ́gbẹ̀rẹ́ àdébáyé ìwé kálẹ̀ afẹ́fẹ́ ọkọ̀ láyọ̀ gbẹ́ bí i àwọn tó ẹkọ́ sí kú àwọn tó ti fún tẹ́tẹ̀ fún tó sì fresh àwọn ọ̀kọ́ dìde so àwọn tẹ́ pé wọ́n ti lò bí 10 years àwọn náà dìde so bàtà àbí ní bí ọdún kan àwọn tó ti kú bí láti 20,000 years àwọn náà ọlọ́ni fa ìnàmá kí àgbàjì ọ̀tún wà ìdá ọlọ́ni ẹ̀kẹ́ náà ni a sọ pé ẹ dìde kálùkù ó sì dìde fọ́ ìrẹ́ ahùn Ọlọ́ni fèrè ẹ̀kẹ́ náà ní ọ̀rọ̀ ẹ̀kẹ́ náà ní pé dìde fọ́ ìdáhùn bè sáàrọ̀ gbogbo wọn ẹ́ sì dí wọn báyìí àsáàrọ̀ apákaníwájú wọ̀n ní orí ilẹ̀ náà abákasọ pé hàn ibi tó tẹ́ lọ pẹrẹsẹ aláyè ha ní ìdájọ́ sọ ọlọ́dún bá ìdá ẹ̀ẹ́dì gbogbo ọmọ ènìyàn ó dẹ̀ àtẹ́mù báyìí sórí ibìkan láàpá lẹ́ẹ̀kẹ́ náà ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ إذ نادى ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى الله محمد بن كعب ó ní àwọn Kùrẹ́ṣì ló sọ ọ̀rọ̀ pé àìdákúnná ìdọ́mẹ́ náà قالوا تلك إدارة إدارة أحيان الله قل آه Ọlọ́run bá ti ká ní pé bí wọ́n mọ̀ sí ń sọ pé ó gbé àjẹ́ káàkiri àkùnkùn àrí gbé àjẹ́ fọ́nbá wá lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run bá lọ gbé wa dìde rádà anna mú sẹ́yìn dáa kú ọlú tí ó ká tó yẹ kó bí Muhammad ṣe ń sọ fún ó gbàyè lọ́lọ́run bá padà gbé àjẹ lóòótọ́ gbòrò dáwà ẹlákòóso jọra ṣe ọlọ́wà àgbà ìyàbẹ̀ ìgbà àjẹ ìran kápọ̀ tó kọ́ tó rọ̀ náà ló ṣẹlẹ̀ tó gbòrò gbé wọn àti gbogbo ẹni tí bá ń rìn lànà bẹ́ẹ̀ ó ń gba ẹ̀tọ́ lọ́wọ́ èṣù tó sùn sọ pé màá bá yín lẹ́rọ kò sáà kò ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ tí ó gbẹ̀yìn wọn ọwọ́ afẹ́ ká kọ́ ẹ̀kọ́ náà nípa irú àwọn tí wọ́n ti yàtọ̀ gìdẹ́ yìí pé kéèsì àkọ́kọ́ sí àtẹ́bí pé àwọn kùrẹ́ ṣe pé ọlọ́run níbi àjídé kéèsì àkọ́kọ́ sí wọ́n ní àwọn atájú bú náà ẹ̀yẹ́rẹ̀ wọ́n kò sí nìkẹta ẹ̀kẹ́dàrú ẹ̀ẹ́dì ẹ̀nìkẹta láyé ìkíníkẹ náà so àwọn kíníkẹ láyé ìkíní upn àwọn kẹ náà ẹ̀kọ́kọ́ gbébò

àwọn kùrẹ́ sí pẹ́pẹ́ wọ́n lọ́wọ́ gbogbo àìgbé ẹ̀ẹ́ kò sí tó ṣẹlẹ̀ àwọn ọmọ àlọ́ agbogbo ẹ̀sí sọ ọlọ́wọ́ abúra pé ìgbé ìrìgbé kẹ́ẹ̀lẹ̀ wá mọ̀ àwọn tó bá tá burú jù yí lọ ti wáyé rí Kò sí mẹ́rẹ̀ tó yàwó ètò wà láàárín àti ojú tó dùn jẹ́. أبدا ألا تاك حديث موسى ألا تاك حديث موسى النبي صلى الله عليه وسلم Ibú jẹ́ ti gbọ́ rẹ̀ ìta àmẹ́bì Búdá. Ìjìnà gáàgùrọ̀ gbùrù ní wáàgì ìmọ̀kọ́ ìjàkò tó wá. Àmì Músá ni àmẹ́bì àwọn bàánú ìṣòro ìrẹ̀ fún ọmọ bá sọ̀rọ̀ rẹ̀ jùlọ àkùrọ̀ àrùn Òun ni àmẹ́bì àwọn bàánú ìṣòro ìrẹ̀ títẹ̀ rẹ̀ pọ̀ jùlọ àkùrọ̀ àrùn ìdínú ni pé wọ́lọ́ àárọ̀ nílùú Màdínà àwọn Yahudi pọ̀ ń bẹ̀ láyà nígbà Muhammad àwọn ìlú sọ́sì ní ànẹ́bí àwọn Yahudi ọlọ́pọ̀ wà máa mú ọ̀rọ̀ rẹ̀ wá fún wọn wípé kí ànẹ́bí máa fi ọ̀rọ̀ rẹ̀ sọ ìtẹ̀ fún wọn kẹ́lùmẹ̀ pé wọ́n ń bá nẹ́bí sọ láti sọ́nà àjẹ́ pé bẹ́ẹ̀ máa ṣe dáwà àlúkan ọ̀bá lọ kọ́tàn rẹ̀ ó ní ọkọ̀ ọlùmọ̀ ìfẹ́ rẹ̀ ó ṣe é ṣe kó rí mẹ́lẹ̀tẹ̀ sáwọn kẹta nípa ní ẹgbẹ́ àwọn náà fẹ́ àti lábẹ́ bó ti wọ́n gbé agbọ́ nínú tàn láti ẹ̀sìn lẹ̀bẹ̀ta agbóhùnmẹ̀ pé nǹkan báyìí tẹ̀lé ọlọ́pọ̀ wa mọ́ sọ̀rọ̀ Musa ẹmọ̀rí Musa Musa Musa Musa tàbí wá sọ̀rọ̀ arábí ló sáájú àfàmúta rahimahullahu Musa ọkọ̀ ni ó bí i akọ̀ ìrìn àdà ọkọ̀ bára Musa wà á gbogbo àrábí lọ́sọ̀ àfàmúta

لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليه وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. أي من يوم ما تشعر أو أهل المرأة التقوى معكم. أي من يوم اللي بدأ فاتنا بالشورى بني أحزاب. méjèèjì yẹ ìdájọ́ ti pa orúkọ àwọn ọ̀rẹ́bí fẹ́ràn àwọn yẹn papọ̀ kó rà áwùn nínú àwọn oṣù àbẹ́ ti kíra fọ́kọ́ wọn Ibrahim náà Musa Isa wa Muhammad sallallahu alaihi wa sallam àbí Musa àbẹ́bí pàtàkì àbẹ́bí pàtàkì àbẹ́bí ọlọ́lá هل أتاك حديث موسى هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى ọlọ́run ọba ó kọ́kọ́ bí ọ̀rọ̀ wá bí ìbéèrè ẹ̀ ìbéèrè kọ́ ọ fẹ́ fa etí ẹni tó ń gbọ́rọ̀ síbi ọ̀rọ̀ tó fẹ́ sọ ìsúbọ̀rọ̀ ni ó fẹ́ fa etí ẹni tó ń gbọ́rọ̀

ìdínàdà rọ́pù ẹni fáìlù nígbàtí ọlọ́run ọba gẹ́gẹ́ ọba Músá tó ń pè àlẹ́bì Músá bílúwáàdì mọ̀kọ́ jàǹkòkò ọlọ́run ọba ń pè bílúwáàdì nípadò alìmọ̀kọ́dá àìyíkọ́hẹ́ ọlọ́run bá pè àlẹ́bì Músá nípadò kọ́ mẹ́ tùwá okò àyẹ́ là ń pè tùwá aláàbùsùn ìdúrádà rọ́bù bilwadi al-muqaddas kí ló kọ́ rẹ̀ wà nígbàtí ọlọ́run ọba múúsá ń pè àdọ́bì múúsá ní alárọ̀jú kàfàkùlà àlàálẹ̀ ìrìnàkà bí wáàdí mọ́kọ̀ ìṣàkítọ̀wà ọlọ́run bá pè àdọ́bì múúsá sí padà ń pe ó kọ ààyè náà pẹ̀lú kò wá mọ́tàrà àìlà ó kọ ààyè bí kọ́ sọ pé ìbàdàn èkó ó kí lọ ó pa ìtọ́nà títà bí mọ́sá ìjọba tó wà Ìtàbẹ̀ ilá fẹ́ra àwọn ẹ̀yìn tọ́rọ. Kí ọlọ́run fákùnláàna àlẹ́yìn ọba mi bìtọ̀ fẹ́ wà ṣẹ̀pẹ́ arúgbùn mọ̀kọ́ dáta ló pé ibi tọ́ mẹ́ ni fákùnláàna àlẹ́yìn ọba mi bọ́ bàtà rẹ̀ Ẹnlẹ́kẹ̀ bí wà ní mọ̀kọ́ dáta ti wà. Ibi àyíkọ́ wà àyíkọ́ mẹ́rin, ẹ̀yà pẹ̀lú ẹnìkan náà. Dẹ́bílẹ̀ tí lọ́mọ́ gbé ọmọ bá ti àbí afẹ́ kọjá sí nìkan àbí nínú peter tí wọ́n kí ní àwọn mùsùlùmí àti àjùmọ̀ kí n pẹ́ ẹgbẹ́ ká bàbá rẹ̀ rárá o ṣẹ̀rí àti wọn nìyẹn ṣẹ̀rí àti wọn ṣẹ̀rí àtàyè ìgbà àti musa nìyẹn in ti ṣẹ̀rí àti wá sọ nínú àdíjà bí sẹ́jọ́ lọ́mọ àbúdá òdù wípé kí bàbá rẹ̀ mẹ́sì ní dọ̀tí ni tí ò bá ti wọ́n rẹ̀ lọ́rọ̀ lẹ́yìn tọ́ba lẹ́bi ńkọ́ ti gbóyè pẹ̀ ẹ̀mí yóò kúrò pẹ̀. àwọn sọ yìí sílẹ̀ bẹ́ẹ̀ máa rò wípé gbọ́dọ̀ máa rẹ̀ sọ́wọ́ bàtà kírun bẹ́ẹ̀ ní yídì àbí ẹbẹ́ rẹ̀ abẹ́ fi kí abẹ́ kírun tó kula ó bá rí bẹ́ẹ̀ nìkan bàbá rẹ̀ ah, lórí kúrò mo ti lẹ́bi tó sọ ní. ọ̀rọ̀ tó sọ ọlọ́run ló mọ àwọn ìkẹta àwọn afọ́nàkọ́ ọmọ àdẹ́kùn lára fún àwọn àdíjòkò kan wọ́n wá fẹ́ kọ́ wá ní àdíjì yẹn pé èyẹ lè pàtàkìrù ní ìjàmí ọjọ́ náà ìlú ọwa òbí ẹ̀pọ̀ rẹ̀ kẹ́nà àwọn afọ́wà wọ́n wá wọ bàtà wọlé ẹnìkan wá bọ́ sàmọ́sẹ́ ẹjà ní olórí pé àwọn afọ́nà yìí kò rí rẹ̀ àwọn olórí pé àwọn afọ́nà yìí

ọlọ́sọ pé ìwọ mọ́sá ilẹ̀ àgbà ilẹ̀ àgbàgbò ìlọ́wọ̀n rẹ̀ fàkìlá àdáàrẹ́ bọ́bá tẹ ẹsẹ̀ rẹ sílẹ̀ tó pẹ́ bìtọ́ ọgbà yìí àyẹ̀wọ́n mẹ́rin ìtẹ́gbọ́n tí wá fún ní àmì àmì tó tún bá níjà anídìọ̀rọ̀ àmì yẹn bí náà ọlọ́run fún àmì mọ́sá ní àmì nígbà tọ́lọ́ bá tó gbé yẹn kókó wà méjì ní ọ̀gá àmì وما تلك بيمينك يا موسى قال هي عصي أتوكل عليها واوش بها على ظلمي ولي فيها مآرب أخرى قال ألقيها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال قرها ولا تخف فنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى méjèèjì ta ní ìdìbò tó àmì sábà kan ọlọ́wọ́ fọ́ọ̀dù mọ́ta àwọn mẹ́lẹ̀ ló ga àmì àmì ìwọ́ta ẹ̀gbá ò àmì àkọ́kọ́ mẹ́ ó ní ọ̀pá mọ́tún kàbíyẹ mẹ́rin kan mọ́ta nígbà tó bá ní kí Musa wá kó wá tí mo wá dìlù mọ̀kọ́ dàgbù tó wá Musa mọ́ padà lọ́nà Musa kí ló ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní bá ní yà àsọ̀yà ẹgbà ní ọ̀pọ̀ máa fi tẹ́lẹ̀ tí bá ti ráwọ̀ ẹran tí máa fi dà pé ẹ̀ẹ́ ẹ̀bá lè fẹ́ ẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ mo tún ọ̀rọ̀ tẹ́lẹ̀ ìfẹ́pẹ̀pẹ̀ tí mo máa fi ṣe o kọ́lẹ̀ àrùkíhà ọlọ́run rẹ̀ musa ó yà jùlẹ̀. Àrùkọ́ àgbà ìlà ni ayé tó. Bàbá jùlẹ̀ tẹ́ ọlọ́run bá ní ó sì sọ igi. Ìgbà mo gbọ́dọ̀ ń pọ̀ sẹ́gbà ìta fún àná. Igi bí ké ẹgbà tó fíjà fi nọmọ lè rí. Sẹ́ pé olùkọ́kọ̀ mẹ́gbà káàkiri, ẹlẹ́rú sí àkẹ́rẹ́ bá ti rà, àwọn ọmọ tó bá pẹ́ á fi mẹ́rin ẹgbẹ́ mi ọlọ́wọ́ alẹ́ra igi náà ní tí pẹ́lọ ra jí bí lọ́jà àbá àti ń wà sílí kàkí wà sílí kàkí wà sílí kàkí pé lẹ́kà lẹ́kà ẹ̀rọ̀bí lẹ́kà lẹ́rọ̀ mọ́ gbogbo ayé rẹ̀ wà kí lọ́nà àìlàmù ó ti ká kúlẹ̀ àwọn òsòkè níkejì lẹ́kà lè sọ ó ti ká ó ti ká yóò sá ọ̀wà ìrẹ̀ alákòóso lẹ́kà lọ́rẹ̀ lè fún wa tó jẹ́ pé òbí sọ níná kúlẹ̀ àwọn òsòkè àwọn òsòkè níkejì ó ti ká sẹ́ kò sínú kùránì mọ̀

so tó jẹ́ pé ẹ̀tùwà tẹ́pẹ́tẹ́ bí tẹ́ bá ti bẹ́ẹ̀ rà gẹ òun nìkan ló gbọ́dọ̀ wà lágbo agbo ẹran ṣẹ́ẹ̀ṣẹ́ ní wàhálà ní ẹ̀tọ́ bá ti pèlẹ̀ gbọ́dọ̀ rà àtẹ́lọ̀ ti wá lè tó àwọn tàbí mọ́ta ọlọ́run Tóbi àti ọlọ́run kìí ṣe kò ní wàhálà ní

níjọ́ ń ta kéré abáwọn sàrọ̀ tó jẹ́ náà bẹ́ńdòkù Téyé ìyá bá yọ kí lẹ́ríká fẹ́ sí rẹ̀. Ẹni kó ṣe kí ni? Ó sàkúta kọ́ wá ṣe kí ni? Wọ́n tó lè páànù. Ṣé èyí àtọ̀ tí ẹ̀dàkùn, èyí àtọ̀ náà tọ́lọ̀ ọba kó sáré wọlé. Ó tún sọ padà. Èyí tọ́lọ̀ fún àtọ̀rọ̀ rẹ̀ wà táà sí wà látọ̀rọ̀ rẹ̀. Ẹ̀dàm. Ṣé ká sọ pé èyí tàbíṣù ọlọ́run fún àtàwọn ìbò sọ pé tàwọn ọmọ dọ́kítọ̀ wà ní tàbíṣù ní ìgbẹ̀lẹ́ ìjọba ti pé. Wọ́n pẹ́ tàbíṣù yẹ lábàá wá sáré wọlé sáré bọ́ but ẹwọ́ ọ̀sẹ̀ fún ọ̀rọ̀rùn ẹ̀yà àwọn bá ti wà àti sáà sórí wọn sórí òkè àtórí wọn sórí pàdé yí wọ́n sì ń wù ohun <laughs> àgbọ́ yí ẹ̀nù ọ̀tọ́ yí wọ́n yọ àbúgbà ẹ̀kọ́ ọjọ́ lápò òṣèlú ọ̀rọ̀ yọ gbogbo nǹkan àtọ́jọ́ lọ́n wá rọ̀ ní nọ́mbà wá ẹ̀rọ bí àwọn tí wọ́n tó bòó rẹ̀ mọ́tò kò lè ọ̀pọ̀ lè gùn olùrẹ́ tó lè jẹ́ olóyàgbó tó lè jáde olùrẹ́ ẹlòmí gbogbo oúnjẹ lẹ́gbẹ́ májẹ̀lá májẹ̀ yìí májẹ̀ gbogbo kí lọ́wọ́ àmọ́ ìjẹ́ báyìí báwo mílìkì àtọ́ pé mẹ́díkálì ò pé bí àwọn tó sọ pé fáfà ní àfálà àfẹ́ àrà gbọ́dọ̀ bí wọ́n ti wò Tọ̀dọ̀ ọlọ́ọ̀lọ́ ni máa tílùkà bí ẹ̀mì ìlìkà yá Mùsá. Tílùkà bí ẹ̀mì ìlìkà yá Mùsá. Ọlọ́ni Mùsá kí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ọlọ́ni àkọ́ yà tọ́tọ̀ ọ̀pá mi lẹ́ẹ̀ni ọ̀pá tí ó fi ń láyé mi. Mo fi ń jẹran. Mo ti ń lọ sọ́wọ́ sọ wẹ́wẹ́wẹ́ mi tó bá ṣe ń ṣe náà. Ọlọ́ni bẹ̀ náà làfẹ́ mi ó kù àṣẹ ìlú ìgbẹ̀mẹ̀ ló gbọ́lọ́dà àpáyẹ̀ mẹ́ tó ti mọ̀tẹ́jọ́ ń kùnẹjọ́ ń lù jùúlẹ̀ rẹ̀ mọ́dá فألقاها فإذا هي حية تسعى ó ṣe jùúlẹ̀ ó sì di ejò ó sì rìn tẹ́sà ó sì lọ ọ̀pá rẹ̀ tó tó tó mú náà ló mú débẹ̀ o ó sì di ejò ọlọ́run sì rìn

ẹ̀jẹ̀ pàmẹ́bẹ̀. Ọba ti á pàmẹ́bẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ náà lọ́nà ni wọ́n á fàjáde padà. Bó ti fàjáde lọ́nà ni yóò jáde tí ó mọ́lẹ̀ ní mọ́lẹ̀ tọ̀tọ̀ lọ́nà wa. Ẹgbẹ́ tí tí ọjọ́ bá dúró tó bá wà ní òkú yóò mọ ẹ̀kọ́ mẹ́rẹ̀ tí mọ́lẹ̀ ó di rẹ̀. Nígbà so, àìsè ìgbéyìí àìsè ìlú. Sẹ́yìn pé ìmọ́lẹ̀ rẹ̀ òṣèré sọ̀rọ̀ lójú ẹ̀ẹ́fẹ̀ àrípé mọ́lẹ̀ àtọ̀nà lọ́jọ́. Òṣèré lójú. Ọwọ́ ọwọ́ rẹ̀ náà ni kò rẹ́ méjèèjì lọ fún. ìlọ yíyá kẹrin ayé ẹsẹ̀ ọ̀rẹ́ lórí èyí ó máa mú dárí. ọ̀sán wa ṣe ti lábà ọ̀sán wa sọ pé ìdí ẹni kó tó wá padà lọ pàdé ẹ̀. wọ́n dá bẹ̀rẹ̀ báwọn náà ń náwó sọ̀rọ̀. ẹ̀ ọ̀pọ̀ tá a ti lọ ẹ̀ tó bá fọkàn bá wa lọ ní dáàsó yìí ó bá sọ pé ìsìn tó bá ọkọ̀ òkànlélọ́pẹ́ ìdábẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọkọ̀mẹ́kí oníkọ̀ọ́lọ́mọ́lọ́kọ́mọ́lọ́mọ́sọ́ àti yóò dókú sí ọ ọkọ̀ kọ́mẹ́ ọkọ̀ pìrìtì ààrẹ lẹ́yìn ìgbà náà ọ̀nà ìyàpọ̀ tàbá ọkọ̀ pìrìtì ààrẹ náà aláṣọ́ fún musa pé ìdàbíà fẹ́rẹ̀ sọ irọ́ òun káàtọ̀ síríìsì ó ti kọ́kọ́ pìrìtì ààrẹ ọkọ̀ sọ́ndì ni ọkọ̀ fúlàmì pé àwọn kọ́tẹ́kọ́ ọlọ́wọ́n ìdáàbẹ̀ ìlà fìràún ìdáàbẹ̀ ìlà fìràún ìnáwó tọ́gọ̀ ọlọ́wọ́n ni wá mẹ́ lọ sọ́dọ̀ fìràún ìnáwó tọ́gọ̀ fìràún ọlọ́wọ́n ni ọba wọn ní mítọ̀ ọlọ́wọ́n ni ìnáwó tọ́gọ̀ ọlọ́wọ́n ni

èso láti sọ́nà ìgbéjìlẹ̀ sí kí ọlọ́run láti sọ́nà ó ti wà nílẹ̀ ọlọ́run ní kí wọ́n sá lọ sọ́kìlà àárọ̀ ìlà owó tọ́gbà ìgbẹ̀hàbẹ́ ilẹ̀ abẹ́rẹ́ ọ̀nà ìlà owó tọ́gbà torí pé fìràún náà náà ń sọ pé kò sí gbèdìdì sọ́rọ̀ àwọn kẹfẹ́ ní mẹ́kànlá ẹ̀lẹ́gbẹ́ òsìgbẹ́ jìdẹ̀ ẹwọ̀n ọ̀rọ̀ ìjọra wọn ẹjẹ́ kọ́ wọ́n fi fìdáwọ́dẹ̀ sọ ìtàn nígbẹ̀ ìdí ìnà òjè rí ẹjẹ́ kọ́ fi fìdáwọ́dẹ̀ ṣe sáàpù fún wà láìgbẹ̀rẹ̀ àwọn àbújá ní mẹ́rẹ̀ rí ẹ̀ àwọn olóògbé ìtúdá àwọn àbújá kúkú ẹ̀sìn wọ́n jí àwọn olóòsì wọ́n jẹ́ àbájọ́ sọ̀rọ̀ ìwọ́n jẹ́ ìyàlọ́ ìjà ọlọ́mọdé akúkébè ní ìgbà bẹ̀lá fẹ́ra ọ̀nà nínú ọ̀tọ́gọ́ ọlọ́dún ọgbọ́ fẹ́ra ọwọ́ ni fàkúrò aláka ilá àrùn tàzákà fàkúrò aláka ilá àrùn tàzákà nínú ẹ̀kọ́ yá ìgbó tó tẹ̀síwù ní ọ̀tọ́ ọ̀rọ̀ bá sọ pé lọ́bẹ́ fẹ́ra ọ̀nà tọ̀rọ̀ àti musa rẹ̀ tún tọrọ kọ́lọ́dọ̀ ọlọ́gbẹ́ ọlọ́run ó ti fún mi lámì lóòótọ́ pẹ̀lú àrúlà yìí Ọ̀nà bí sọ àyẹ̀ sọ́jẹ́ ní ọ̀yàtẹ̀lẹ̀ ní àmúyẹ̀ wà àmàlẹ̀lẹ̀ ọ̀pẹ́dàtà ní ìlìtàní yàbúkọ̀ orúkọ̀ orí wọ́n ni a lè wà zíra ní àmì àrùn láti وخذ به أمري وأشركه في كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا علي موسى قرر الرب كيوم بقول لك يا أمة داودي وبيشي الله بالشرع للصابرين أخوكم الطرف ولهم جكي سبايا جايا فيسر لي أمري قولي قرر الجنوب كده لا تعريف العون الله قرر والله يتوارى فرعون فرعون بيتعلم هو أنا بيرضى الله اشرح له الصدر ذكر لي فقط طيارة وذكر ما هي كورونا واحد الأخرى من لساني قلت أنا من جبته يفقهوا قولي صفة الصوت ذكر بريبة وعليه واجعلني وزيرا من أهلي صوت كلهم من ندك اجعلني وزيرا من أهلي من أهلي جكي لي أسجو

ó ní ọlọ́run bá ń fi yẹ́ fi empower Jẹ́kú bá ti O níbẹ̀ láwọn èyí tó gbélé mi lọ́wọ́ yìí. Ẹ̀yìnà ká bí ha kẹ̀kẹ́ sí rẹ̀ ọ̀rọ̀ ìkúrọ̀ kẹ̀kẹ́ sí rẹ̀. Ọkọ̀ tí báyìí fún wa a ń sọ́bẹ̀ kẹ̀kẹ́ sí rọ̀. A nà fọ́ mọ́ náà, wọ́n náà ṣúrọ́ kẹ̀kẹ́ sí rọ̀. Ọkọ̀ ìlọ́ máa dún fún wọn lọ. Ẹ̀yìnà kẹ̀kọ́ ń tẹ̀lé náà bẹ́ẹ̀ sí. Ọkùnrin wa kú tàbí lẹ́bàá orí wọn láàrín tán ọlọ́run bó ti ẹ̀rà bẹ́ẹ̀ ṣe. Kọ́lá kọjú ìlú tàbí ọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ mọ́ sí ara. Ọlọ́run kọ́ ni ó jí ìta. Sọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ kó gbogbo bóò ṣe bèèrè áti fòǹtẹ̀ gbogbo ẹ̀rẹ̀ múlá ah, Gbogbo ṣe bèèrè yẹn pátá ẹgbogbo bọ́rọ̀ tó wà náà bí ọlọ́mí ò. Kọ̀yọ̀ kọ́kẹ́lẹ̀, kọ̀yọ̀ kọ́ ní ohun tí ìta àti fọ́ ní gbogbo ìbéèrè rẹ̀. Ìgbà bá ń tàwà fún kàbí àyà àti wàlá tàníyàn pèdíkìrì ìdí àbá ìlà fẹ́ra ọ̀nà ìnáwó ọgọ́. Ọ̀pá ìjọba Kùránì dùn fún wa. Dárí gbogbo ẹni tí ìbá wọ́tẹ̀ sí Kùránì, kí tí tí ìlú ìlú àṣọ pé tí ìbá gbọ́ àlàyé Kùránì fẹ́wàá ṣe, wà máa rà ha, tí kò hàn ìṣẹ́ lórí rẹ̀ tí ò bá ṣókò tàbí gbogbo tàṣẹ́kò hàn kò lè rí adùn tó há amẹ́lẹ̀ ìtàṣẹ́ tí wà níṣẹ́ ẹgbọ́rọ̀ tí kò hàn ṣe ń wọnú ara wọn ọlọ́wọ́n bá tó jẹ́ pé ọ̀tọ̀ ó fún lámì tó sọ́dọ̀ wọ́n dà ilé tó àrùfẹ́ tó nílá fi ṣe ọlọ́run wá lọ yẹn fún nípò míì wípé ń bẹ̀wẹ̀ ìrìn àrùn ọwọ́ mọ́ta ní àtẹ́gbà láwọn buhari ìwọ́ àrùn pẹ̀lú àmì tí mo ti fún wọn mọ́ta ilẹ̀ ẹ̀jọ̀ máa lọ wà láta ní ya ìdí àbá ilẹ̀ àtọ́ra wọ́n mú fílù tẹ́fí àwọn àbí ìdí àbá ìwọ̀n nìkan lọ ìdí àbá ẹ̀yìn méjèèjì ẹwà lọ bá fi hàn. Iná òwò tọ̀gọ́. Ilé àwọn òpin àkóhùn jẹ́ jẹ́ àbúrò ìfẹ́ jẹ́ ilé àbá mìkan ìbò bímọ ìgbé nípìlẹ̀ mú wọ́n sá lọ́sẹ̀ gíní o lóníṣẹ́ ṣùgbọ́n mú sá ò jẹ́ tán ó bẹ lọ́wọ́n ọba ọlọ́wọ́ bá dẹ̀ káàpù rẹ̀ ó bẹ àrùn rẹ̀ bí àwọn ìbọn ìbọn ti ṣe adéyí sọ́ra lọ tó dà àwọn ọmọdé ọlọ́run àbẹ̀ọ́ àwọn náà jẹ́ kí a ní ọ̀wọ́ tó pọ̀ lẹ́yìn nínú إذا بلغ أعينه صدى فقل هل لك إلى أن تزكى Ẹgbẹ́wàtíbẹ̀ kìí ṣe pé ó pẹ́rù Fìránà yìí ẹ̀dì bàjẹ́ ò. Fìránà jẹ́ ti ta ọ̀pẹ́ ọ̀rọ̀ rẹ̀ ṣe pé mú lẹ́rọ mọ́ ẹ̀sẹ́ Fìránà ẹwọ òṣùgbù dáa. Ọlọ́run jẹ bá wá débẹ̀. Fàkúrú aláka ìlà àmọ̀ tàbí fọ́nà tó wá fi ọ̀tọ́ yìí tí nǹkan wá sẹ́kù jù pé ilá ń tàzáka ilá ń òṣìdáka ilá tọ́ àtìlà kú sí ẹ̀kẹ́ jù pé kí n fi ọ mẹ́lẹ̀ sí bí ìtẹ̀láṣẹ́ ọlọ́run ìyàbá ilá fìràúnà iná òkọ̀rọ̀ fàkúlá làwú káwùlà láyínà láàláwù yàtàdákàrù àwọn yàfàṣà láàláwù yàtàdákàrù àwọn yàfàṣà Kí náà lọ́bìnrin ọmọ ṣe pé fún pé bẹ́bìnrin ọmọ ẹgbẹ́ sí ẹjá kẹ́kọ̀ọ́ mẹ́rin ẹjọ́ mọ́. Ẹ̀yin ẹjẹ́ kí àwọn ọjọ́ bá ní ẹjẹ́ kó lójú ṣùgbò yìí, èpè nílàí.

ẹ̀rọ yẹ́ kọ̀ṣẹ́ àwọn aṣẹ́ ní pé tọ́ ọ̀bá tẹ́ tí wọ́n fẹ́ ìlú kọ bàbá aṣẹ́ tẹ́gbẹ́ ìyẹ́ kò sẹ́gbẹ́ lè sọ pé àjẹ́rẹ́ àti ó àárígùn lájẹ́rẹ́ ẹ̀ṣì ọlọ́run sanú wa ọ̀ mọ́jẹ̀ kí àwọn ọmọ wa mọ́jẹ̀ tí wọ́n kọ́ mọ́bí wọ́n sígí ìwọ̀n pẹ́ ìdíjú kan dáadáa pẹ̀lú ẹgbẹ́ àti máa wínú gbogbo àtàkẹ́ ọlọ́pàá ọlọ́pàá ìwọ̀n àti mẹ́jà ọlọ́pàá ìwọ̀n àkọjú sí ó mọ̀ bí ọkọjú sí dáadù ẹmọ̀ yẹ́ ìgbẹ́ ọlọ́pàá mẹ́jà ọmọ wọn kọrin sí ibi tó dá àtàbátàbátà sí ẹ̀kẹ́ ìsàdúrà ìgbẹ̀gbù yìí ó lóòrùn sábàtà rẹ̀ tẹ́jẹ́ mi ọkọ̀ jíṣẹ̀ káàmù ẹ̀tún tẹ̀lẹ̀ ìjọba

عند ظلته وإذا قاك برفك عند ظلته وإذا قاك برفك عند ظلته وإذا قاك وإذا قاك برفك عند ظلته شيخ عبد الله عليه أبا إذا أتنا إما بعلمك اعمل بعلمك تغنم أيها الرجل لا ينفع العلم إن لم يهده العمل لا ينفع العلم إن لم يهده العمل العلم بينا وتقوى الله دين الرسول العلم بينا وتقوى الله دينته والمتقون لهم لا لهم أنك علمهم من وإنك عنه لا يلهينك عن العلم واعمل ما استطعت به لا يلهينك عنه الا هو الجدل وعلم الناس واقصد نفعهم ابدا اياك اياك ان يعتادك الملل إياك إياك أن يعتادون ملل وإذا ضاك برزق عند زلته فالرفق يعطف من يعتاد الزلل فالرفق يعطف من يعتاد الزلل وإذا ضاك برزق وإن تكن بين قوم لا خلاق لهم فأمر عليهم بمعروف إذا جهلوا فأمر عليهم عيناص كفراجيع بلا ضجر واصبر وصابر ولا يحزنك ما فعلوا واصبر وصابر ولا يحزنك ما فعلوا وإذا قاتل مسكين عند ذلته إذا أخاك برزق عند ذلته

إذا أخاك برزق وإذا أخاك برزق عند زلته من رابط أطرني بالضرورة بالدرجة والله لو والله لو أخذ صفين والنيار أنا مش برعب أقول زود لا وإذا أخاك برزق عند زلته ìwà ní ní gẹ́gẹ́ bí ibi orí jẹ láti ìtẹ̀lé wòye tẹ́lẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ bá gbèrà lábẹ̀rẹ̀ rẹ̀ àtàbẹ̀ mẹ́ra rẹ̀ ní yàrá rẹ̀ lòdù. Fàrí kúyà fi bùmọ̀ ẹ̀yà káàdù bẹ̀rẹ̀ lọ. Fàrí kúyà fi bùmọ̀ ẹ̀yà káàdù bẹ̀rẹ̀ lọ. Àti kúyà kò fi Wọ́n yìí tó kẹ̀lẹ́, ẹni tí bá ń ẹni tí bá ń ọba tó tẹ̀lẹ́ bá jẹ́ ọmọ ìyá àjọ́ فارزقك يعطف من يعتاد الزلل وإذا أخاك برزق عند زلته فالرزق يعطف من يعتاد الزلل وإن تكن بين قوم لا خلاق لهم

tí àìmọ̀ká ń bọ́ ọ́ lò wà ó jẹ́ irú mọ́tọ̀kọ́ ọ̀rọ̀ sí tó máa pààrọ̀ ọ̀rọ̀ létí wọn ìlà tọ́jà ní láì ní mọ́ ọ̀sùn ẹ̀rọ ọkọ̀ kí a máa ń ṣe tí ọ̀gá gba mọ́jú ikú wà lójú ẹ̀kọ́. Ìgbà tó wá káàkà ìgbòho ṣáàtẹ̀ gbòdì láìhá àbọ̀ àwòrán ọ̀tún. فكل شاة برجليها معلقة عليك نفسك إن عليك نفسك إن جاروا وإن عجلوا كل شاكر بالبداية معلقة يوسوى الدارقة دير على المجورية المجورية بلوك بارا يقال كل يوم بيوزيز ويزيز على القيامة وكل مبتلة كل تفايل يوزيز على الجاتل الولاء على المصريف àwọn tí wọ́n kọjá lọ́wọ́ láwùjọ ló táwọn láàpọ̀ pẹ̀lú ẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ pẹ̀lú sùúrù pẹ̀lú bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó lẹ̀ gba àtọ̀wọ́ à fẹ́rẹ́ ọba àlejò ìgbà tí wọ́n ṣe tó bẹ́ẹ̀ eré ìlànà ìlú tí a jẹ́ sí lọ́wọ́ dọ̀là ní ilẹ̀ láì tààrà àmọ̀tà orí ọ̀rọ̀ àbú musa àti fir'aun sáàdá وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته